فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <coughs> إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلوبا أترى عليكم كلوبا أتيرا جنجة لوبا fún aṣíwájú ọ̀dà anabi sallallahu alayhi wa sallam àtàwọn ará anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n bá pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kíyàmà. Naam, eléyìí tí à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ nítorí pé à ń bàlàyé lọ lórí ẹ̀ òun náà ni àlàyé nípa ìròrí àwọn oníṣòfin alifikiru sufi ìròyìn sufi nínú òṣùwọ̀n sharia òun náà nìkan tí a ń gbé yẹ̀wò. àwọn onísúfí ní ìjẹ́ ó bá irun orí. lọ́lá sọ́làm sí mu àbí yapa sí àwọn ìròrí yìí òun náà nìkan tí a ń gbìyànjú àti gbéyàwó lọ ká lè bá a mọ irú ìhàwó lákọ sí àwọn onísúfí kí ni ó gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn wa nípa àtàsọ́wòf ìmọ̀rin ojú ọ̀nà sufi láti fi ṣe Islam kí la gbọ́dọ̀ ní ní àdìsọ́kàn nípa ìlànà yìí àti àwọn tí ó ń rin ojú ọ̀nà náà àìlè ló fà pé à ń ṣe àgbéyẹ̀wò ìròrí àwọn onísúfí níbàámu sí kìtàbà àti sunna ìbẹ́ta wá bá àlàyé dé òun náà ni a talabul janna talabul jannati wal firaru minan nar kí ni ìròrí àwọn oníṣòfin nípa ìmọ̀ wá àti ìmọ̀ sá wíwọ iná kí ni nǹkan tí àwọn oníṣòfin kíni kan tó jẹ́ ìròrí wọn nípa eléyìí báyìí. àti pé kí ni ìròrí àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà kìtàbù àti sunna ìlànà Qur'an àti sunna nabi sallallahu alaihi wa sallam nípa talabul jannah talabul jannati wal firaru wíwá àlìyánná àti sísá iná so ní nǹkan tí a ń gbéyẹ̀wò lọ so a ti mú àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ àwọn àgbàfà ìlànà sófé nípa àdìsọ́kàn àwọn onísófé lórí pé ìmọ̀ wá àlìjánà àti ìmọ̀ sá fún ìyáná àti mú ọ̀rọ̀ àkùlábáàbí àti ọ̀rọ̀ Rabi'a al-Adawiyya àti mú ọ̀rọ̀ àwọn méjèèjì wá láti jẹ́ kí a mọ kí ni rúrí tí àwọn oníṣúfí tí wọ́n ní nípa wíwá ìjẹ́nà àti ìsáfún iná bákan náà mẹ́rin wá láti inú kìtàbà àti súnà nǹkan tí ọlọ́wọ́n bá àlíkẹ́lá ń pèpè sí nǹkan tí anábì sallallahu alaihi wasallam tó ń pè wá sí nípa irú ìròrí sísá fún wíwá àlùjánà àti sísá fún iná so ibi tí a dúró sí òun náà ni hadith anábì sallallahu alaihi wasallam eléyìí tí anábì sallallahu alaihi wasallam tó bi kánú àwọn alárùbáwá kò léèrè nípa pípé tí ó bá ń kírun tó bá ń ṣe àdúà kí ni nǹkan tí àbí tó máa ń ṣàdúà kí ni nǹkan tí ó máa ń bẹ lọ́wọ́ ọba ilé lórí. sọ lárúbáwá yìí wọ́n ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé gbà tó ń rí pé òun ò mọ àdúà ṣe bí ìrẹ́ anabi sallallahu alaihi wasallam tó sì mọ̀ pé òun ò mọ àdúà ṣe bí Mu'adh bin Jabal radiyallahu anhu ẹnu nǹkan tí òun máa ń ṣe ń tòun láti fi bẹ lọ́wọ́ ba ó ní pé òun máa ń bẹ lọ́wọ́ ba kọ́lọ́wọ́ ba àlekẹ́lá kó fi òun wà jẹ́nà òun sì máa ń wá sọ ọ́ ra lọ́dọ̀ lọ́wọ́ ba kó omi kọ́lọ́wọ́ ba àlekẹ́lá kó fi òun sí inú ìyá náà. anabi sallallahu alaihi wasallam sọ fún larabawa òkè pé hawlaha nudandin eŋti ó sọ pé òun ṣe yìí òun gan gbogbo àdúrà tiwa náà àwa tó ń rò pa ṣe jù ọ lọ yìí gbogbo àdúrà tiwa náà kò jáde níbi ní tí wọn náà ń bẹ lọ́wọ́ bá rẹ̀ yìí gbogbo àdúrà táwa náà ń ṣe ibi tó ń ràn kiri ká lélẹ́yìí à ń bẹ lọ́wọ́ bá àlìjẹ́nnà à sì ń wá sọlọ́dọ̀ lọ́wọ́ bá kó ń dinná náà ni. ànábì sallallahu alaihi wasallam sọ fún lárúbáwá kò yí bẹ́ẹ̀ pé hawlaha nudandin nǹkan tó sọ yìí òun náà nìkan tí àwa náà tí à ń rọ kiri ká lórí ẹ̀ tá à ń bẹ lọ́wọ́ bá lórí ẹ̀ kò yí bẹ́ẹ̀ nísìnyí sọ wípé à ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ́ba lè kíra pé fún wa lẹ́jẹ̀ẹ́nà àdẹ́ ń bẹ lọ́wọ́ ọba kó sọ wa kúrò níbi ìyá náà. tábàbá wò báyìí ìdàkánà rasulu sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé ànábì ọlọ́wọ́ ọba òjíṣẹ́ ọlọ́wọ́ ọba bi du'ahi hawla aljanna tó bá jẹ́ sí pé bí ànábì ọlọ́wọ́ ọba ṣe tó yìí àti bí ipò rẹ̀ ṣe tó lọ́dọ̀ ọlọ́wọ́ ọba yìí gan ń ṣe gbogbo àdúrà rẹ̀ ó fi ń rọ kiri ká àdúrà rẹ̀ ó jáde kúrò níbi ìwà àlìjẹ́nà ọlọ́run ba ẹ òun gan fúnra ẹ̀ yudandinu bi du'aihi hawla aljanna gbogbo àdúrà rẹ̀ ti ń ṣe pátápátá ẹ ó fi ń bẹ lọ́wọ́ ba àlìjẹ́nà ni gbogbo ntí àdúrà yẹn tó ń dá. tí ó máa rò wípé a lè rí èèyàn kan ìbáàjọkùnrin ni ìbáàjọbìnrin ni tí ó péjú ànábì sallallahu alaihi wasallam lọ bí ṣé èèyàn kan tí ó ní làákàyè wípé ẹnìkan ń bẹ àwọn èèyàn bọ́ tó pé lẹ́dàá tó sì pé lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní ládàá lọ́dọ̀ ẹ tó bá yẹ pé gbogbo wa bá gbọ́ yé bẹ́ẹ̀ yí pé kò sẹ́ni kankan tí ó pé tó ànábì sallallahu alaihi wasallam tí ó fi wá jẹ́ wípé irú ẹni ọ̀hún wà ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni wípé òun ti kọjá ẹni tí ó mọ bẹ lọ́wọ́ bá pé kọ́lọ́wọ́ bá lè kíra kó fóun lálẹ́ jẹ́nà ibi tóun pédé àbóhun ti kọjá pé kóun máa bẹ lọ́wọ́ bá kó sọ̀hún kó ń bi ìyá ná ibi tóun pédé kò yẹ báyìí nísìnyí so tó bá yẹ pé kò sẹ́nìkan tí ó rò pé nìkan ń bẹ tó péjọ ànábì lọ tí ó dorúpò yìí a jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣerú nǹkan báyìí irúfẹ́ ẹni báyìí ìlànà ṣètọ́n lórin kò rí ìlànà tí ànábì sallallahu alaihi wasallam yẹn torí pé ìlànà tí ànábì sallallahu alaihi wasallam ni pé ànábì gan bó ṣe ga tó dípò rẹ̀ ṣe tó lọ́dọ̀ ọlọ́wọ́ bá bọ́lọ́wọ́ bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ànábì ò yẹ kó gbò tí tó fi kú lẹ́ni tí ń bẹ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ so báwo wá ẹnìkan ti wá sọ wípé òun sin ọlọ́run ọba òun pe ọlọ́run ọba òun dẹ̀ ń sìn la tama'an fi jannatihi wala khawfan min nari ní ẹni tó pa sófo kú omi wípé òun ò níran kan pé òun fẹ́ wà lìjẹ́ náà lọ́wọ́ ọba òun ò sì bẹ̀rù ìyá náà lọ́wọ́ ọba òun kan ń ṣe lọ́wọ́ ọba òun kan ń bẹ lọ́wọ́ ọba nítorí pé ọlọ́wọ́ ọba àlékẹ́lá tó sìn ọlọ́wọ́ ọba àlékẹ́lá tó bẹ̀ ni ọlọ́wọ́ ọba tó képe ni kéde pé òun fi ń wá òun fi ń sojú kòkòrò pé òun fẹ́ wà lìjẹ́ náà òun dẹ̀ fi ń bẹ̀rù pé kó má bàa wọ́n náà sòtá léwu ẹni báyìí tó lè pé ju ànábì lọ débi wípé òun ó de rúpò yìí nígbà tó kọ́ ànábì sallallahu alaihi wasallam bó ti pé tó tí ò sẹ́nìkan tó pé jùlọ náà àwọn ẹ̀dá òun gan fúnra ẹ̀ jáde kúrò lábẹ́ pé kọ́mọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá jẹ́ náà kọ́mọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kú mi yá náà irú ìṣesí yìí ilé ìjọba àwọn onísúfí tí wọ́n gbìyànjú àti fi rinlẹ̀ yìí ìṣesí pé ká máa sin lọ́wọ́ ọba mujarradatan ani tọ́mìí wal khawf ká máa sin lọ́wọ́ ọba lẹ́ni tí ó bọ́pá bọ́sẹ̀ kúrò ń ìmọ̀ràn kan àlìjẹ́nà ọlọ́wọ́ ọba àbí ìmọ̀ páyà náà ọlọ́wọ́ pé kákan máa sin lọ́wọ́ ọba lẹ́nu tó yẹ pé a bọ̀ra alẹ̀ kú omi ìmọ̀ wà lìjẹ́ náà àbí a máa sin lọ́wọ́ ọba nítorí pé àwọn ń bẹ̀rù náà eléyìí táwọn oníṣẹ́ fi ń gbìyànjú láti fi rinlẹ̀ yẹn oríṣiríṣi àdánwò lọ́fà sí inú sínú ìgbésí ayé àwọn mùsùlùmí oríṣiríṣi àdánwò ló fà sínú ìgbésí ayé àwọn mùsùlùmí kálá ń sin lọ́wọ́ ọba wípé a sì pa sófo nínú àníyàn wa kó ń bi pé à ń wá àlìjánà àbí pé à ń bẹ̀rù ya ọlọ́run ọba nínú náà kò ní báyìí nísìnyí àdánwò tó pọ̀ ló dálẹ̀ sínú ìgbésí ayé àwọn èèyàn nínú ìgbésí ayé àwọn mùsùlùmí torí pé àwọn oníṣúfì ẹ̀mí yìí ṣàlàyé àwọn gbà yí pé kálá ń sin ọlọ́run ọba nítorí pé àwọn àlìjánà àbí à ń wá àbí à ń sọ à ń bẹ̀rù pé kọ́lọ̀ balẹ̀ kákọ́ fi wá sínú náà wọ́n gbà yí pé eléyìí báyìí ó tako ikhlas ó takò pé à ń ṣe ìbáàdà nítorí tọ́lọ́run ọba nìkan nǹkan míì tó ti kún tọ́lọ́run ọba nínú àníyàn wa nìyẹn àgbọ́yé burúkú lélẹ̀. kí ni nǹkan tí eléyìí báyìí fà mo ní eléyìí báyìí fà àdánwò tó tóbi ká sọ pé ká máa sin lọ́wọ́ ba láì níran kàlìjẹ́nà lọ́wọ́ ba pé ẹ kà máa sin lọ́wọ́ ba láì wà àlìjẹ́nà láì bẹ̀rù yaná ó fa àdánwò tó tóbi sínú ìgbésí ayé àwọn èèyàn àdánwò tó fà òun náà ni pé àwọn onísúfí látara kínní yìí wọ́n gbìyànjú láti lọ síbi rọ́yà kan láti lọ síbi ìpele kan tó ga ìpele yẹn nínú ìbáàdà òun ni kí ni o alqawlu bilfana ifirab ó bá wọn lọ síbi pé ká ní èyàn fẹ́ tán sí èyàn fẹ́ tán sọ́lọ̀ lọ́rùn pé kàn máa ṣe lọ́wọ́ bá ń torí pé ọfẹ́ ṣe fanau alfanau firab ó kàn fẹ́ tán sínú ọlọ́run ọba kéde pọ̀ ń wá àlìjẹ́nà ọlọ́wọ́n ba kéde pọ̀ ń wá náà ọlọ́wọ́n ba ó kàn fẹ́ tán sí inú ọlọ́wọ́n ba ni alifana ufe rob eléyìí báyìí nínú àkídà àwọn oníṣúfì lọ́wọ́ in tó òun náà ni ká sọ yí pé a máa sin lọ́wọ́n ba mujarrodatan anilkhofi wa tọ́mẹ̀yìn kúrò níbi pé ká pa sófo níbi ìbáradà wa kápá sófo kúrò níbi pa wà lìjẹ́ náà bá ń wá iná àbí à ń sá fún iná kọjá pé n tó fà á tàbí ń sin lọ́wọ́ bá ni pé a fẹ́ tán sí ọlọ́wọ́ lọ́rùn a kàn fẹ́ ta tán sí ọlọ́wọ́ lọ́rùn ni a fẹ́ tán sínú ọlọ́wọ́ bá. alifana ofe rob olódàlẹ̀ so eléyìí báyìí òun ló mú wọn lọ síbi nǹkan kan tá à ń pè ní aljazbu ó mú wọn lọ síbi nǹkan tá ń pè ní kíni o aljazbu ó sì mú wọn lọ síbi nǹkan tá ń pè ní alhulul ká sọ wípé èèyàn ń sin lọ́wọ́ ọba débi wípé ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wa kó sínú yẹn ẹ ó bá wọn débi nǹkan tá ń pè ní alhulul waljazb pé ẹni tó bá sin lọ́wọ́ ọba pẹ̀lú ìlànà àwọn onísúfì tí ò wá àlìjẹ́nà tí ò wá ná àmì tí ò wá àlìjẹ́nà tí ò sì bẹ̀rù ná irú nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́ni ẹni pé hululu ọ̀sẹ̀lẹ̀ sí ọlọ́wọ́ bá àlékẹ́lá ọmọ ẹgbẹ́ nù èèyàn báyìí ọlọ́wọ́ bá àlékẹ́lá kò sí lára kò yí báyìí nísìnyí so ọba wọn débi alqawlu bil hulul níparí ọba bá wọn débi wahdatul wujud wípé téèyàn bá wá dé gọ́ọ̀yà kan èèyàn padà wá lẹ́yìn tó bá kó ń bi gọ́ọ̀yà tó bá kó ń bi ìpele alhulul yóò bá débi ìpele wahdatul wujud wahdatul wujud tó burú ju al-hulul lọ àti kéní àti kejì kúfùrù ni tó clear àti hulul àti wahdatul wujud kúfùrù tó clear ni alákọ̀ọ́kọ́ ni pé ká sọ pé ọlọ́run bá kó sínú ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ni ká gbà yí pé ọlọ́run bá ò tiẹ̀ ó tiẹ̀ tó ti kó ní kọ́ ọlọ́run bá kó sínú ẹ̀dá báyìí ẹ̀dá òun gẹ́gẹ́ òun gẹ́gẹ́ lọ́lọ́run torí pé tí ẹlẹ́lá kan fọ́hùn bá kó sínú ẹ̀dá yẹn wọ́n gbà pé ẹ̀dá yẹn ń bẹ àmọ́ bá àlékẹ́lá ń bẹ nínú ẹ̀ àwọn méjèèjì wọ́n ti di nǹkan kan náà ọlọ́wọ́n bá àlékẹ́lá wà nú ẹ̀dá yẹn ẹ̀dá yẹn ń bẹ bá náà tó ń bẹ nú ẹ̀ ṣùgbọ́n ni pé ó tiẹ̀ ti wá kúrò ní pé ẹ̀dá ń bẹ bá ń kò sí wípé ẹ̀dá ń bẹ lọ́tọ̀ ọlọ́run bá wá kó sínú ẹ̀ mọ́ ẹ̀dá òun gangan lọ́lọ́run ọlọ́run gangan lẹ̀dá yẹn a mọ̀ wá rí ẹni yẹn sí rí tọ́lọ́run ọba a mọ̀ rí ẹ̀dá yẹn ní rí ọlọ́run oní ń pè ní wahdatul eléyìí báyìí ni ó mú wa lọ síbi ìpele kí ni àwọn oníṣkí ni à ń pè ní alhulul àti wípé kí ni ẹ̀rí tó fẹ́ fi hàn wá kí ló tó fẹ́ fi rinlẹ̀ fún wa yí pé àwọn onísúfí wọ́n ní ìgbàgbọ́ sí nǹkan tá à ń pè ní alṣulul ẹgẹ́ bá ṣe ń mẹ́rin wá látọ̀dọ̀ àwọn àgbàfà àwọn onísúfí tí ò sí onísúfí kan tó yẹ pé ó kéwú tó ń rìn lànà súfí tí ó dì náà wípé wọn mọ àwọn ilé ẹgẹ́ bí àgbàfà ní lànà súfí ẹgẹ́ mú ìsìnmọ́ ní tẹnu mọ́. àmọ́ síwájú ká tó lọ sí ibẹ̀ yẹn a ti ṣáájú kà fún wa nínú ẹgbàá wa kan tí wọ́n gbà wá nínú tan rọ́bíà alàdàwíyà rọ́bíàtú alàdàwíyà wípé rọ́bíà rọ́bíàtú alàdàwíyà ó kẹta èrò ó jẹ́ni tó ń sàárẹ̀ tó yẹ pé àwọn apá kan àwọn onísúfí ẹ́ so wọ́n wá lọ sí àbẹ̀wò rẹ̀ so tí rọ́bíà yìí wá ń sàlàyé fún ọ yí pé nǹkan tó fà á tó ń fi ń sàárẹ̀ sábàbí tó fa tóun fi ń sáré ni wípé ọkàn òun ó fà sí àlìjẹ́nà ọkàn òun ní méìlù ọkàn òun ní ìgúnrin lọ síbi ìwà àlìjẹ́nà kò yí báyìí nísìnyí so òun lọ́fà tọ́lọ́mọ bá àdéká ń fi àjẹun. ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ arábìnrin rọ́bíà yìí àdàwíyà yìí rọ́bíà tí àdàwíyà yìí ẹ jẹ́ abilé rẹ̀ wípé níbo ni ó ti rí wípé ọlọ́run ọba àlékè ọlá ń kọ́ o ọlọ́run ọba ń jowú òun àti ní àti pé níbo ló ti rí wípé ọmọ nífẹ̀ẹ́ òun débi wípé fi ń fìyà jẹun nítorí pé òun hùwà tí ọlọ́run ọba àlékè ọlá ọ̀fẹ́ wípé òun ọkàn òun lọ síbi àlìjẹ́nà níbo ló ti rí wípé báwo tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti wá ń jowú léhun lórí gẹ́gẹ́ bí ẹni re nígbà tẹ́ni re ṣe ń tọ́lọ́wọ́ bá àlékẹ́ lọ́fẹ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti ń fìyà jẹun lórí nǹkan tó ń ṣe pé tó pé ìjẹni re tóun jẹni re yẹn lọ́lọ́wọ́ bá àlékẹ́ láti ń jowú òun pé á ah, kò ní jẹ́ kọjẹ́ kọjẹ́ kọjẹ́ pérú ẹ ibi tó sin lọ́wọ́ bá dé ìlótò wa máa lọ́kàn lótò wa máa ní ìgórí lọ síbi pé ọ̀hún àlìjẹ́nà lọ́kàn lótò wa máa fà síbi àlìjẹ́nà báwo ni rọ́bíà báwo ló ṣe mọ̀ pẹ́ ni eré lòun lọ́dọ̀ ọlọ́wọ́ bá báwo ló ṣe mọ̀ pé ọlọ́wọ́ba àdékẹ́lá gba àwọn pẹ́pẹ́ fúru ohun tóun ṣe síwájú ọlọ́wọ́ba tó fi wá di pé ọlọ́wọ́ba àdékẹ́lá ń jowú ẹ̀ ibi tọ́lọ́ba nífẹ̀ẹ́ rẹ̀ dé ọlọ́wọ́ba àdékẹ́lá ń jowú ẹ̀ nítorí nítorí bẹ́ẹ̀ ọlọ́wọ́ba àdékẹ́lá fàárẹ̀ kan nítorí pé ẹ̀mí rẹ̀ fà sí àlìjẹ́nà. tó yìí yẹn pé aya Qur'an jẹ́ kó yé wa wípé àwọn tó jẹ́ múmìnì gan àwọn tó jẹ́ múmìnì tọ́lọ́wọ́ba àdékẹ́lá yọ́nú sí wọn kì í jẹ́ni tó máa ń nífọ̀kànbalẹ̀ wípé ẹni ọlọ́wọ́ ba làwọn wọn kì í jẹ́ ẹni tó máa ń nífọ̀kàbalẹ̀ pọ́lọ́wọ́ ba àdékẹ́lá gba sí àwọn lọ́wọ́ àwọn wọ́n máa ń ṣe gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe yìí wọ́n wà láàrin wọ́n pé wọ́n ń páyà pé hey sọ́lọ́wọ́ ba àdékẹ́lá sì gbà báyìí wọ́n sì wà lẹ́nu wọ́n sì wà ní àárín pé wọ́n ń ran kan pé tó ọlọ́wọ́ ba tọ̀ tọ́ bá gbà lọ́wọ́ wa àárín ran kan pé ìwọ lọ́wọ́ ba àdékẹ́lá sọ wá ọba òṣùwọ̀n tọ́ lọ́wọ́ bá mú àwọn bóyá lọ́wọ́ bá tẹ́wọ́ gbà àbẹ́ lọ́wọ́ bá ò tẹ́wọ́ gbà tọ́ àti ìrìnà kan pé tó wo bá ṣe ń ṣe yìí bá ṣe mọ̀ ṣe mọ̀ yìí náà àrùn kan pé kọ́ lọ́wọ́ bá ní kẹ́lá gbà lọ́wọ́ wa a máa ran kan a sì máa páyà ní ẹ̀mí wa ò ní balẹ̀ pé nǹkan òun ó ti wọlé lọ́dọ̀ ọlọ́wọ́ bá tábí wa máa pera wa ní ẹni ọlọ́run tá máa pera wa ní wòlíì tá máa wà ńláńlá tó máa kóṣẹ́ ńláńlá sí tá máa bọ̀ sílẹ̀ ọmọ ọ̀rọ̀ kò ní báyìí níṣẹ́ táwọn èèyàn máa wá ṣerú sí wa táàmù wa mú àwọn èèyàn lẹ́rú lábẹ́ pé ẹni ọlọ́run ọba náà ni wa táàmù aranjú wọn táàmù wòkè bí omi gbóná gbogbo àwọn eléyìí báyìí kò sínú ìyàwó mòmìnì gbàtọ́ wọn bá lékẹ́ náà ròyìn àwọn mòmìnì nínú suratul mu'minun aya fifty seven to sixty one ọlọ́ni innal ladhina hum min khashyati rabbihim mushfiqun ọlọ́wọ́n bá ní àwọn tó jẹ́ mòmìnì ọlọ́wọ́n bá lékẹ́ náà ní àwọn wọ̀nyí àwọn lọ́ni àwọn tó jẹ́ sí wípé wọ́n jẹ́ ni tí ọjọ́ sí pé hum min khashyati rabbihim mushfiqun wọ́n jẹ́ ni tí ó ń páyà ọlọ́run ọba tó sì ń páyà ìyà ọlọ́run ọba púpọ̀ wọ́n jẹ́ ni tó yẹ pé ó ń bẹ̀rù ìyà ọlọ́run ọba léra wọn lórí àwọn mòmìnì nìyẹn ọlọ́run ọba ní innal ladhina hum min khashyati rabbihim mushfiqun àwọn mòmìnì làwọn tó yẹ sí pé wọn a máa páyà ìyá ọlọ́run ọba wọn a dẹ̀ máa páyà lórí ara wọn ẹ̀mí wọn ò ní balẹ̀ ẹ́ ọlọ́ni walladhina hum bi ayati rabbihim yu'minun ọlọ́ni àwọn náà tún lẹ́ni pé wọn a máa nígbàgbọ́ sí àwọn àmì ọlọ́run àwọn àyà wọn a máa nígbàgbọ́ sí bi la yushrikun ọlọ́ni nínú ìròyìn àwọn mùmìnì tó ní wípé wọn kì í da orogún papọ̀ mọ́ wọn kì í gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fẹ́ dà wọn kì í ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba. wàlẹ́dínà yutuna ma àtàw ọlọ́run ní àwọn mùmílẹ̀ tó yẹ sí pé yutuna ma àtàw gbogbo tí wọ́n ń ná sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n máa ná wa qulubuhum wajila tó ń ti bẹ́ẹ̀ ẹ̀mí wọn tún máa gbà pé sọ́run ọba gbà lọ́wọ́ àwọn báyìí. ẹ̀rù bọ́lá ọba àlekà sí ròyìn àwọn mùmíní alladhina yutuna ma àtàw wa qulubuhum wajila wọ́n máa ná tọ́lọ́ ọba àlekà ní kan ná lójú ọ̀nà tọ́lọ́ ọba àlekà ní kan gbà ná àti májẹ̀mú tọ́lọ́wọ́n bá ní ká fi náà tó ń ti bẹ́ẹ̀ ẹ̀mí wọn ò tún ní balẹ̀ wípé àwọn ti ṣe nǹkan kan síwájú ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá tẹ́wọ́ gbà. walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim wọ́n lẹ́rù ni pé ọ̀dọ̀ ọlọ́wọ́ bá lámà padà sí tá a bá padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá báyìí kí la ọlọ́run bá láwọn wọ̀nyí ló jẹ́ pé wọ́n máa ń sá eré wọ́n máa ń sáré ìje wọ́n á máa sáré lọ síbi àwọn iṣẹ́ olóore wọ́n máa sáré ṣe wahum laha sabiqun ẹ́ àwọn wọ̀nyí ni wọ́n máa sáré ni ẹ́ lọ síbi pé báwọn làwọn wọ́n máa gbìyànjú síbi tí olóore wọ́n sì máa sáré sí àwọn nǹkan wọ̀nyí wọ́n ní fàjọ wọ́n sì ní ṣe kí ni wọ́n ní láì sí olóore kankan láre. ọlọ́lá àwọn gidi nìyẹn ẹ wo ìgbà ọba àlíkẹ́ lọ́rùn ìyàwó mòmìnì nínú ìròyìn tọ́lọ́ ọba àlíkẹ́ fi ròyìn pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila àwọn mòmìnì tó yẹ pé wọ́n máa ná sójú ọ̀nà ọlọ́ọba ìtọ́lọ́wọ́ bá ní kí wọ́n ná ìtí wọ́n ná sójú ọ̀nà ọlọ́ọba wọ́n ná pẹ̀lú májàmú tó àwọn èèyàn máa gbéra wọn kalẹ̀ nígbéra kalẹ̀ pé ẹni ọlọ́run làwọn ẹ máa gbé sòrò yín wá bá wọn wọ́n máa sọ fún yín pé àwa máa bá yín àwa àwa ò gbọ́dọ̀ bẹ́ lọ́wọ́n ba lórí nǹkan kan kọ́lọ́wọ́n bá mọ̀ fún wa àti pé bọ́lọ́wọ́n ba àlejò bá tiẹ̀ lówó fún wa ní nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa ó sì jagbà lọ́wọ́ rẹ̀ túláàsì abẹ́rùn pàwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ pé bọ́lọ́wọ́n nílọrin wa yìí ni o eléjì kọjá pé à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí àdàwíyà nísìnyí à ń sọ̀rọ̀ nípa àwọn sufi kan pé junaid kìíní kan àwọn tó tó àwọn tó ti pẹ́kọ̀ nílọrin wa yìí láwọn tá a jọ ń sẹ̀mí lásìkò yìí wọ́n mọ̀ sọ báyìí àwọn yóò tún máa hó pé mọ̀ṣá àlọ́ àwọn ẹni ọlọ́run ó níbi táwọn bàbá ṣe lọ́wọ́ bá dé ó ní àwọn bàbá ti ṣe lọ́wọ́ bá dé bí wípé wọn ò gbọ́dọ̀ gba nǹkan tì lọ́wọ́ ọlọ́run àbẹ́ẹ̀kọ́ ni ìyẹn lè báyìí burú gan o ó burú gan. naam tó bá jẹ́ sí wípé hálù àwọn mòmìnún ìṣesí àwọn mòmìnú òun náà ni pé alkhawfu daiman ká kama bẹ̀rù ká máa bẹ̀rù ní gbogbo ìgbà ká máa nífọ̀kànbalẹ̀ min Allah ká máa bẹ̀rù Ọlọ́run bá ká máa bẹ̀rù tí wọ́n bá pàdé lọ́dọ̀ Ọlọ́run bá ká máa bẹ̀rù wípé nǹkan táwọn ń ṣe sọ́lọ́run bá tẹ́wọ́ gbà báyìí kódà tó ń ti pé wọ́n jẹ́ ẹni tí ń tẹ̀lé ọlọ́run ọba tó ń ti pé wọ́n ń tẹ̀ láti ọlọ́run ọba ẹ̀rú tó máa bà wọ́n yí pé hè tá a máa ń dájẹ́ bá wájú ọlọ́run bàbá yìí. níbo wá ni rọ́bíà àdàwíyà níbo lòun ti wá mọ̀ wípé ọlọ́run ọba àlékẹ́lá ọlọ́run ọba ń jowú òun tó dé kọ́lọ́run ọba àlékẹ́lá tó máa kó tó gbà kọ́lọ́run ọba ń jowú òun ó gbà pé gidi tọ́lọ́run ọba àlékẹ́lá ti yọ́nú sí gbogbo sẹ́wọ̀n ọlọ́run ọba ti tẹ́wọ́ gbà lọ́lọ́run ọba fi ń jowú ọkàn rẹ̀ fà síbi pé ó nífẹ̀ẹ́ àlìjẹ́nà lẹ́nu ìwọ̀nba ìṣẹ́jú péréte lọ́lọ́wọ́n bá àlékẹ́lá wá jowú ẹ̀ débi wípé ọlọ́wọ́n bá wá fi ìyà jẹ́ dépò ọlọ́wọ́n bá àlékẹ́lá fi àárẹ̀ kan yìí níbo ló ti mọ̀ bẹ́ẹ̀ kò rí báyìí nìsín so ẹ rí pé lè báyìí ìmọ̀ sọ̀rọ̀ nípa ọlọ́wọ́n bá ìmọ̀ sọ nípa ọlọ́wọ́n bá nǹkan tí ìwò nímọ̀ nípa rẹ̀ ni tó bá bí ọlẹ́rìí wípé báwo ló ṣe mọ̀ pé ọlọ́wọ́n bá ń jowú rẹ̀ ni sọ́lọ́wọ́n bá àlékẹ́lá lọ́sùn ẹ̀rí kalẹ̀ wípé ọlọ́wọ́n bá àlékẹ́lá ń jowú rẹ̀ lórí fàárẹ̀ kan ó ní àyíbáwo ló ṣe mọ̀ báwo ló ṣe mọ̀ yí pé fi ń bá ọ lò o sì lè sọ fún o mọ̀ àbí kó fún wa lẹ́rìí pé ọlọ́run ọba àdékẹ́lá ló sọ ẹ̀rí o wípé ntọ́nà ọba fi ń bá mi lò nípa ọlọ́run ọba ń jowú mi ni tó o bá ti rẹ́rìí kankan a jẹ́ pé yín tó sọ yẹn báwo ló ṣe mọ̀ ọba àdékẹ́lá ọba ń ṣe fún ọ al inú nǹkan tí àwọn in tó wà nínú ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ lílé báyìí ìmọ̀ péré ẹni lẹ́ni ọlọ́ba ìmọ̀ fi ẹ̀mí ara ẹni balẹ̀ ìmọ̀ ma ẹni nú ìmọ̀ gbéra ara ẹni sípò tí kúrò lórí ipò kí wọ́n gbé àwọn mòmìnir sí pé àwọn a máa bẹ̀rù ni wọn kì í fọkàn pé àwọn tí wàá jẹ́ ni wọn kì í fọkàn balẹ̀ bẹ́ẹ̀ wípé kí ṣe o Ah, ọlọ́wọ́n bá àríkẹ́ láwọn ń jowó àwọn àyíbẹ́ẹ̀bẹ́ ti kò yí ní so nínú àwọn kan tí àwọn ah, onísúfi tí wọ́n ń sọ yìí. naam àmú ni pé eléyìí báyìí yóò mú wa lọ síbi nǹkan kan nínú ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ kágbà ipe ní alifana òfin jẹ́ nítorí pé tán sí inú ọlọ́wọ́ ká tán sínú ọlọ́run ọba ẹ rí i pé àwọn oníṣúfì ń tán láwọn máa ń gbé kalẹ̀ nìyẹn pé gbogbo àwọn ọ̀nà tán gbé kalẹ̀ kẹ́ máa fi ṣe àdíkìrì yìí àbí kẹ́ máa fi ṣe ọlọ́run ọba yìí wọ́n ní nǹkan tá fẹ́ ni pé kẹ́ fi lè tán kẹ́ tán sínú ọlọ́run ọba alifana alifana ufi rob ọ wà nínú àwọn àwọn terminologies àwọn oníṣúfì so mo sọ wípé alifana ufi rob yìí n tó mu wá òun náà ni kásọ yìí pé à ń sin lọ́wọ́ ọba láì wá àlìjẹ́nà àti láì páyà náà òun ló bí alfana òfin rọ́b òun ló sì bí alhulul òun ló sì bí wahdatul wujud inshallah lálẹ́ yìí á bẹ̀rẹ̀ nǹkan tán pé ní alhulul so lẹ́nu wọn bá tí àsìkò tálùbọ̀ kù sí yìí á máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́la inshallah. nígbà tó jẹ́ sí pé ìmọ̀ wá àlìjẹ́nà àbí ìmọ̀ bẹ̀rù iná kìí ṣe hadaf kò kí ń ṣe àfojúsùn lọ́dọ̀ àwọn onísúfí kò ní báyìí nísìnyí kódà àwọn onísúfí gbà yí pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sin lọ́wọ́ ọba tó lóun fi ń wà Jánnà àbí wọn ẹni báyìí ń kọ́ olóun fi ń bẹ̀rù náà ni wọ́n gbà pé àwọn ayámátù náà sì ni àwọn wọ̀ ń dọ̀rùkú èèyàn tí ò tí ì tán sínú ọlọ́wọ́ ọba ni. àwọn àdàmà àwọn dèdèrìn èèyàn tí ọ̀dọ́ lọ́wọ́ ọba mọ̀ tí ọmọ àwọn wá wà àlìjẹ́nà bọ́ ọba mọ lọ́wọ́ ọba ni ò ní máa sin lọ́wọ́ ọba kọ lọ́wọ́ wà àlìjẹ́nà ta ni kí ni kí ni ń pè lálìjẹ́nà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run. ẹ ò gbé láwọn táwọn pé ẹ lọ kí ni ń pè lálìjẹ́nà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́wọ́ ọba mọ̀ yìí ẹ wá ń sin lọ́wọ́ ọba ẹ̀yin lẹ́yìn ṣe ìbáàdà ọwọ́ ajẹ́ sí pé àlìjẹ́nà náà tó jẹ́ pọ́ lọ́wọ́ bá fúnra rẹ̀ ọba tó ga jùlọ ọba dẹ́dà tó dálì jẹ́ náà ilé máa wá àwọn ọmọ pé hùn ọ̀rọ̀ ńlá làwọn bàbá sọ hùn àwọn ọmọ wa abẹ́ mọ̀ pé báyẹn máa ń ṣe nìyẹn so ọ̀rọ̀ yìí sì ní ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó tako ṣẹ̀ríyà ni kò yẹ báyìí sì so àwọn gbà yí pé àwọn aláìmọ̀kẹ́ èèyàn àwọn òmògo èèyàn àwọn èèyàn wọ̀ndọ̀rùkù àwọn ni máa ń ṣe lọ́wọ́n ba tó yẹ sí pé wọ́n mọ̀ ara wọn wá ìjẹ́ wọn wá náà àwọn gbà yìí pé kéèyàn sin lọ́wọ́ ọba kọjá pé n tó fẹ́ ni pé ó fẹ́ tán sọ lọ́wọ́ ọba lọ́rùn gangan ni láì wá àlìjánnà láì wá náà lọ́wọ́ ọba òun gangan náà pè ní pé èèyàn ní ikhlas. naam eléyìí bá lọ́ba jẹ́ sí pé àwọn onísúfí wọ́n gbé àfojúsùn kankan rẹ̀ fúnra wọn kò ní báyìí nísìnyí so tó yàtọ̀ fún pé àwọn àlìjánnà ń wá ná àwọn àlìjánnà àbá ń bẹ̀rù ná níbi ìbádà òun náà ni pé àkọ́jẹ́ pé ìkọ̀ọ̀kan nù wọn ẹ sin lọ́wọ́ bá débi pé ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ di ọlọ́run tàbí ká dápọ́ lọ́wọ́ bá ní kẹlẹ́ kó sínú yín ẹ sin ọlọ́run bá débi wípé débi wípé àwọn sẹ́tọ́ lọ́wọ́ bá ń ṣe ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ọmọ ṣe torí pé ẹ ti tẹ́ sínú ọlọ́run ẹ ti ní fanau ẹ alifanau fi rọ́b ẹ ti ní ẹ ti tẹ́ sínú ọlọ́run ọba kò ní síyàtọ̀ láàrin yín àtọ̀ ọlọ́run ọba yóò wá jẹ́ sí pé ntẹ́ ẹ bá sọ ọlọ́run ọba lọ́sọ́ ntọ́lọ́run ọba bá sọ ẹ̀yin náà lẹ́sọ́ kò ní báyìí nísìnyí so hádàfù tí àwọn gbé kalẹ̀ wípé èèyàn lè rí níbi pé èèyàn ń sin ọlọ́run ọba nìyẹn pé ọkọ̀ ọjà pé èèyàn wá jẹ́ náà tọ̀ àbí èèyàn wá náà fúnra ara ó dọ́lọ́ nǹkan fún rẹ̀ kò ní báyìí nísìnyí tó jẹ́ sí wípé èèyàn ò ní mọ̀ kọ̀kọ̀ látara báyìí èèyàn ò ní mọ̀ ìkọ̀kọ̀ ẹ rí i pé inú àwọn téèyàn máa fi táàfin máa ma wòlíì nílẹ̀ yìí àti àwọn ìlú tó bá yẹ pé àwọn ní sufi wọ́n ta ìsìláàmù kan bẹ́ẹ̀ kí làwọn fi mọ mòlì àwọn tán bá lè mọ̀mọ́ kọ̀kọ̀ àbí ẹ̀kọ́ ni pé ẹni ọlọ́run ni kódà wọ́n ti sọ pé báyìí àwọn bàbá wa ti sọ pé báyìí ni nǹkan ó rí ó sì rí bẹ́ẹ̀ àpẹẹrẹ táwọn fi mẹni ọlọ́run àbí ẹ̀kọ́ ni kó máa sọ̀rọ̀ tó pamọ́ kó máa sọ ntọ́ ntọ́ pamọ́ kó lóun mọ̀mọ́ kọ̀kọ̀ yóò jẹ́ ẹni tí ó mọ̀mọ́ kọ̀kọ̀ ẹgẹ́ bọ́lá ọba àdékẹ́ yóò sì máa darí àlámọ̀rí àwọn èèyàn yóò máa darí àlámọ̀rí gbogbo nǹkan ẹgẹ́ bí ọlọ́run bá rí kẹ́lẹ́ sí ń darí ẹ̀ fúnra ara rẹ̀ yóò lè máa jí ẹ̀dá yóò sì lè máa pààyàn kò sí yẹ báyìí sìn nínú kàrámà ìkan nínú àwọn wòlíì ọlọ́run bá tẹ́ máa ń sọ ńlẹ̀ yìí kódà àwọn sọ sínú kẹsẹ̀tì kódà àwọn olórin kan tó fi kọrin ọmọ kan tí máa ń kọrin lọ́wọ́ kọ́ fi bàndìrì bẹ̀rẹ̀ kó tó di pọ́n fún lẹ́gbàá bí kò máa lu bàndìrì má pé kò gbàṣẹ yẹn tó ti ń bẹ̀rẹ̀ sí lu bẹ̀m̀bẹ́ nísìnyẹn ẹ ti mọ wọn o ti ń gbé ní táǹkẹ̀ <laughs> lóko tẹ́lì nígbà tí ń sọ̀rọ̀ ìkànnú àwọn wòlíì ńlẹ̀ yìí ẹ wòlíì tó jí máìtó ẹ ti rántí wòlíì tó jí máìtó pé máìtó dìde <laughs> pé àsìkò ọlọ́run sọ pé ti máìtó dìde ẹ kò sókọ̀ rẹ́ mẹ́ kò náà. tẹ́ ẹ mọ̀ wípé kéèyàn tó lè sọ pé kò sókọ rẹ̀ kí ni ó ti mọ màkọ̀kọ̀ ni torị ntị ni torí ní tí owó ayé ọ̀mọ̀ ní sọ ẹ ìmọ̀kọ̀kọ̀ ni ẹ bákan náà ó tún wá jí òkú dìde àbẹ́ẹ̀kọ́ ni tẹ̀pọ̀ kódà wọn kà wípé nígbà tí olórin yẹn ń kà nípa ó ní nínú inú ni yìí jí òkú dìde ni àti <laughs> wọ́n sì lè pààyàn tó bá sọ fún yẹn pé ó kú kódà táwọn ẹni ọlọ́run àwọn táwọn àwọn wèrè táwọn ń pè lẹ́ni ọlọ́run tó bá dájọ́ méje fún yẹn pé ọjọ́ méje lè yóò lò lórí ilẹ̀ àbí ẹ̀kọ́ ni wàhálà kódà wọn fi ha ìwọ náà wà lọ ń tọ́ àwọn àfà wọn ni ò ní díjọ́ méje kí yẹn máa sọ fún yẹn pé kò ní díjọ́ méje ẹ dákun sí ẹni ọlọ́run ọba ká máa fi kú dẹ́rù boko haram kí yẹn sọ pé yẹn ò ní díjọ́ méje so àwọn eléyìí báyìí kọ́nà ọba kí ó là wá kó ń bi ìgbàtànjẹ táwọn yẹn ti gbàtànjẹ láwọn tó yẹ pé wọ́n ń pè lẹ́ni ọlọ́run tó yẹ pé òpìdán ni wọ́n kò yí báyìí nísìnyí òpìdán gbà òun náà ni wọ́n alhamdulillah pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọlọ́run ní ká ṣe wọn mọ tú dáadáa kò yí báyìí nísìnyí pẹ̀lú pẹ̀lú à ń fi páàtì èèyàn sógun à ń fi páàtì èèyàn àfi ń sógun ó ń kálukú ẹ dákun ẹ sọ́ra dáadáa ẹ ẹ mójútó àwọn ọmọ yín o ẹ mójú táwọn ọmọ yín wallahi ṣe ẹ gbọ́ àwọn èèyàn tó bá gbọ́rò ìyá ọ̀rọ̀ yìí ẹ gbọ́ pé wọ́n tún wọ́n tún gbé àwọn méjì kan ní pàkátà láàrin lónìí lánàá ni wọ́n gbé bẹ̀ ti ròyìn òní ni mò ń sọ àwọn ọmọ méjì kan ọmọ ọdún mẹ́fà ìkan ọmọ ọdún mẹ́rin tí wọ́n jí wọn gbé ní pàkátà ẹ gbọ́ àbẹ́ gbọ́ àwọn tó gbọ́ ròyìn ẹ dákun ẹ máa ẹ máa ẹ máa ẹ máa mójútó àwọn ọmọ yín dáadáa o ẹ máa mójútó gbogbo gbogbo à ń gérí à ń gẹ́sẹ̀ yìí ẹ so àwọn ọ̀yẹn ní ọmọ wa lo mọ́tò ńláńlá náà máa pè wọ́n síbi òde tó máa yá gbádá àwọn òun làfà wọ́n ní wọ́n dá wọn ní súnà yẹn lóhùn à ìwọ wèrè tó ń pọ ọmọ lọ́mọ tó ń fọmọ sòwò tó ń jó ọmọ lọ́mọ láàyè ìwọ́lẹ̀ yẹn gidi tó ń gé ní òkú tó ń gé gbogbo ẹ̀ mo máa ń sọ kí nìkan fáwọn èèyàn mo ní wàláhì mo ní mo fọ́nà àbúra tí àwọn ọlọ́pàá wa fẹ́ ṣiṣẹ́ ẹ dákun ẹ dá wa dáa ẹ ní káwa ṣáájú èèyàn ọlọ́pàá ẹ máa tẹ̀lé wa àwọn tá à ń wí àwọn oníjàlábí ẹ ní ká máa gbéwèé wọn jáde ìwé náà kàlí wọn wàláhì tẹ́ ẹ̀ bá ní bá àwọn náà kàlí tẹ́yìn ó fún èèyàn jó ń bẹ̀ ẹrù pé wọ́n níṣẹ́ ni oge tó bá dàbí rọ ẹni ká máa kó àwọn ìwé náà kàní wọn jáde ìwé àṣírí ìwé àṣírí tó máa ń pè wọn ẹ tẹ́ ẹ̀ bá ní báwọn náà kàní téèyàn ó fèèyàn jó ń bẹ̀. ẹ ẹni ká máa wọn láyé ẹja sọ́ra fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ò tó àwa lọ́jọ́ orí àbáwọn tá a jọ jẹ́ ìrọ̀ àbáwọn tó jù wá lọ lo mọ́tò gidi wàláì wọ́n ń lo gidi wọ́n ń lo aṣọ àwọn bàbá jọ̀hún àwọn bàbá wa jọ̀hún ò rí báyìí wàláyà àwọn bàbá wa jọ̀hún àwọn ńlá wà ní jọ̀hún zúdù la mọ̀ wọ́n mọ̀ àwọn ńlá wà ní ìsìn láwà ní láwà ní kéré mọ́tò ń tóbi ni láwà ní rù sí mọ́tò ńláńlá wàláyì <laughs> wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè jó wọ́n lè jó ní di fámìlì kan ẹ̀yin náà sáré tọ́lọ́jẹ́ ẹ̀sáré ẹ̀sáré gbọ́tọ̀ lọ́jẹ́ àwọn ọmọ tá a mọ̀ ni àwọn ọmọ kéèké ni àwọn ọmọ táwọn wúyè ò tí kọjá twenty five years ṣé bá ní sìn yìí tẹ̀ǹpá àwọn tó jẹ àwọn tiẹ̀ tó jìnà sírò àwa kétékété ọ̀ràn tiẹ̀ igémú tiẹ̀ tó jìnà ságbárí <laughs> so kí láyé fàyọ̀ ń bẹ̀ ni pé irú irú àwọn irú àwọn irú àwọn rádaràdà báyìí làwọn èèyàn máa tí àṣírí irú wọn ọba máa tú táṣírí irú wọn ọba máa tú irú wọn ni wọn máa bọ́ sóde pẹ̀lú àwọn mọ́tò ńláńlá pẹ̀lú mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ tí wọ́n máa ń yá gbádá tó ní ẹ má dá wọn ní súnà lóhùn kò yẹ báyìí nísìnyí so àbá àti ẹbá ti fura tí ẹbá ti rí ládùúgbò yín tí ò jẹ́ tí ò tàbọ̀ tí sì ń gun mọ́tò ẹ fura sí o ẹ má jẹ́ káwọn ọmọ yín máa rìn wàláì ẹ má jẹ́ káwọn ọmọ yín máa rìn lẹ́gbẹ̀rú àwọn ilé bẹ́ẹ̀ ẹ sọ́ra ẹ sì má jẹ́ ká máa rìn lálẹ́ àwàláì ẹ <laughs> ọlọ́run yọ̀ dáa fún yín so wàláì nǹkan ti do nǹkan ti do ó ti dojúrú láwùjọ wa yìí làwọn táwọn táwọn tá ń pè láàfáànù sáàfáànù yẹn so wọ́n mọ̀ wá ranjú wọn wọ́n mọ̀ wá wó kèbí omi gbóná wọ́n mọ̀ wá wí nítorí wá wù wọ́n lẹ́nu wọ́n mọ̀ wá pàfọ́ọ̀mù àwọn mírèkù àwọn èèyàn ń dààmú máa ń pè lẹ́ni ọlọ́run kódà bẹ́ẹ̀ yẹn bá kéwú láwùjọ tiwa yìí bí ọba tí ì máa lo kéwù rẹ̀ síbi àwọn ọ̀nà báyẹn wọ́n gbà wí kéwù rẹ̀ sí ìlàlùbáríkà ni. tọ̀ bí ọba tí ì máa lo kéwù rẹ̀ síbi àwọn ọ̀nà yìí wọ́n gbà wí kéwù rẹ̀ sí ìlàlùbáríkà sọ ọlọ́run ọba ó sànú wa ọlọ́run ọba àlekẹ́ ọba fa òjò yìí mọ́ kò sí nǹkan tó tá a fi ń sọ ju pé e, ara ń ta wá pé kìí ṣe irú àwùjọ yìí lọ́yẹ̀ kó rí bí nǹkan ṣe ń rí yìí pé báyìí sìn èmi gbọ́ ẹnìkan èmi gbọ́ ẹnìkan lọ́nà bí tó yẹ pé wallahi lọ́nà bí báyìí ni ọmọ kéwu kódà ó kọ ẹnìkan tá a máa ń pè láàfà gbàǹlẹ̀ yìí àfà gbàǹlẹ̀ yìí níbi ń jókòó ọ̀nà báyìí ní gbé yẹn máa ń fi ọmọ tuntun tẹ́lẹ̀ àgbo kí ẹ máa fi ọmọ tuntun tẹ́lẹ̀ àgbo ọlọ́run bó sànù wa wàláì wàláì bẹ́ẹ̀ bá túlẹ̀ àwọn tẹ́ ń pè láàfà ń dáadáa tẹ́ bá tú dáadáa ilé ìkọlù àwọn. bẹ́ẹ̀ ṣe ń borí èèyàn lẹ́mọ̀ bá apá lẹ́mọ̀ bẹ́sẹ̀ lẹ́mọ̀ bá ìka lẹ́mọ̀ bá. aláì ó jẹ́ nǹkan tó banú jẹ́ púpọ̀ aláì alájọ́ kan tí mo lọ sóṣogbo níjó ní mẹ́rin tí ìkànnì àwọn ọmọ lọrin tó wà lóṣogbo tó lọ <laughs> bàbá lóṣogbo wa bàbá lóṣogbo tó lọ pa àyà tí pa student yẹn ọmọ union wàhálà ìjọ yẹn báyìí ọjọ́ kejì jọ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni mo dóṣogbo ń jọ yẹn mo kàn lọ dóṣogbo ni mo wá wà nù mọ́tò làwọn nọ́mbà dáná nù mọ́tò wàhálà yìí ẹni aa ah! dóṣogbo lánàá kódà bẹ́ẹ̀ yẹn báyìí ọba ìwé láwà ní kọjá àbó dé fìlà wọ́n wá tẹnu mọ́ wàhálà yìí èmi ti dé iwájú mọ́tò mo ti wà ọ̀dọ̀ ibi kí n yóò fìlà sọnù wàhálà yìí mo bọ́bá yìí david àbò wẹ́lá wà ní báyìí ọ̀daràn ṣé báyìí nìsín ẹ̀dá kùn wú embarrassment ibi tí mo tún ti wá bọ́lẹ̀ ní bọ́sọ̀pù tó ti wá bọ́lẹ̀ lókè fíà wàláì mo tún bọ́lẹ̀ báyìí yín tí wọ́n tún jẹ lẹ́nu náà ọ̀dà bí ìgbà wípé táwọn onímọ́tò àtàwọn tó wà nínú mọ́tò ti sọ bọ̀ náà tó lọ sọ fáwọn tán wàláì ẹsẹ̀ mi sì ń kọ́lẹ̀ ìrìn bìrìn. kí n tó àtọ́ mọ́ pàtì lọ ni mo ti wá <laughs> ẹ̀ mọ̀ pé wọ́n da wọ́n da ń tọ́sẹ̀lẹ̀ lánàá ń kalẹ̀ fún yàgẹ̀ wọ́n fẹ́ wọ́n nata yẹn bàjẹ́ ọlọ́run bó sànù wa tó tá a bá ń gbìyànjú tá a bá ń pariwo àwa gan ń pariwo nítorí pé kí nítorí ara tiwa náà torí pé ìbà ló kọjẹ́ yìí ó tó gẹ́ ẹ́ ìbà wa àfa ló kọjẹ́ yìí wàláì ó tó gẹ́ kọ́ ọ̀rọ̀ balẹ̀ kílákó dáhùn kó sànù wa kí ó sì sànù àwọn tí wọ́n ń wà bóyìí náà níparí lónìí inṣàlá padà máa tẹ̀síwájú lọ́la òun wípé àkágbà yìí pé a fẹ́ tán sínú ọlọ́run ọba òun hadaf tó wọn gbé kalẹ̀ débi wípé èèyàn máa ṣiṣẹ́ ọlọ́run èèyàn jẹni tí ó tí ó máa tí ó máa ma tó ìtọ́ pamọ́ èèyàn ó sì máa ṣe tasọ́rù filkaun èèyàn jẹni tó yẹ pé òun náà máa darí àwọn ẹ̀dá tó náà bá dá yóò máa darí gbogbo nǹkan kò yẹ báyìí nísìn yóò máa yé yóò máa yé èèyàn yóò sì máa pa èèyàn kò yẹ báyìí nísìn yóò máa ṣàgbéga fáwọn èèyàn kan yóò sì máa rẹ àwọn èèyàn kan lẹ̀ kò yẹ báyìí nísìn tẹ̀pá àwọn àwọn tọ́jẹ́ wòlíì tiwa láwùjọ wa máa fi yan halẹ̀ máa yàn pé ṣé owó sọ̀fẹ́ jẹ̀kun kan yẹn ran ibi tó ibi tó rin tó gun mọ́tò dé sọ̀fẹ́ rin tẹ̀dẹ́bẹ̀ àwọn èèyàn náà ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn séwù ó wulẹ̀ bá tiẹ̀ jẹ́ ni séwù máa ń bá tiẹ̀ jẹ́ èmi ò gbọ́ rí pé àfa máa ń ba tèèyàn jẹ́ àfa máa ń tún ayé èèyàn ṣe ni kì í ba tèèyàn jẹ́ ọ̀fẹ́ yàgbẹ́ ọ̀yà ìgbẹ́ ọláì ẹ kí wọn sọ fún kí màmú máa sọ yìí pé ẹ ẹ tájù tí wọn lò ń kírun yẹn bọ́ ọ báyìí kí a sì kí tiẹ̀ náà aláì àti màmú ti sọ fún èèyàn tó wà lórí ìrúkú pé wo ìwọ tó ń kírun lọ́wọ́ yẹn bọ́ ọba yìí sírí òkè kìyàmà o sì ọ yàgbẹ́ ẹlẹ́kùn èwo ni kó múnu méjèèjì tọ́ba sírí lórí ìrùkù yóò bọ̀ kìyàmà bí ọba wa sírí yọ àgbẹ̀rẹ̀ àrí ìmáàmù ẹ̀ dákun ẹ̀. ẹ gbogbo orú àwọn nǹkan báyìí bọ́ọ̀lù fi bọ́ọ̀lù fi tó bọ́ọ̀lù fi bọ́ọ̀lù fi tó ń bẹ kò gbé wá láti inú ilé ni òun lọ́gbọ̀dọ̀ kírun sáwọn yẹn lára bẹ́yàn mẹ́yìn báyìí kírun sáwọn yẹn lára ntí ntí ẹni yẹn ntí ó fi halẹ̀ mọ́ ni pé kọ́ máa pèsè àpáwọn òkìtì ẹ̀ náà wàláì òun lọ́gbọ̀dọ̀ kírun sókù lára kò yí sí nǹkan kan tí fi ń du pé kóun máa kírun torí ìjọ kẹjọ ni o tẹ̀gbọ́n <laughs> bá fi ìjọba kírun sókù lára òun ni ó ṣe àfa àjọ kẹjọ bí ìgbà pàwọn náà ò ní kú mọ́. wọn mọ̀ wá bẹ̀rù èèyàn bẹẹ. àwọn tí ń bì fún ọ wàláì àwọn tí kò ọ ni títà òhìdù ń bẹ lára rẹ̀ ni kò ní bẹ̀ ọ́ because wọ́n tó ń sọ yẹn ń tara rẹ̀ ni nítagbára ọ̀ka iṣẹ́ òun ló ń yẹn so wa so lè kí ó má sọ òun ni pé alùsùlù ìlà màkọ́mi nùbúwà àwàlán ẹ kọ́kọ́ dé ipò àwọn ànábì ọlọ́run ọba náà. lẹ́yìn náà súnmọ́ tàrọ́kì hàtà yọ́sílẹ̀ alfardu minhum fi záìmihim ìlà màkọ́mi lùhíyẹ́tì ọ̀rùbùbíyà. lẹ́yìn náà yọ́mọ wá gòkè sí yọ́mọ wá gbèrú sí yọ́mọ dàgbàsókè sí débi wípé èèyàn lè dé ipò olùhíyà àti ipò rùbùbíyà ipò ọlọ́run ọba yóò padà kọjá ipò àwọn ànábì ọlọ́run ọba kò yí báyìí nísìn insha Allah tó bá di lọ́la màá wá mú ẹ̀rí wá lórí pé ẹ̀rí mo sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tá a bá ń sọ tá a bá ń sọ mí báyìí kì í ṣe pé wọ́n kàn hun àdápa irọ́ kan méèyàn kan pé wọ́n kàn sọ pé ẹ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni wọ́n rí bẹ́ẹ̀ wọ́n ṣe kíní kan pẹ̀lú gọlọ́wọ́n ba àwọn àwọn àgbàfà àwọn àtinú tíra àwọn tó lákọọ́lẹ̀ nínú àwọn tíra tó yẹ pé inú àwọn mọ̀rọ́ jí ìwọ ni tó yẹ pé ibẹ̀ náà máa ń sẹ́rí padà sí láti mú ìmọ̀ ẹ̀sìn àti láti mú ìdájọ́ ẹ̀sìn inú àwọn ẹ̀ láti lọ mẹ́rin wá pé ẹ gbọ́ nínú ipò tí à ń sọ pé àwọn tó bá sin lọ́wọ́ bá dé tán bá báyìí tàṣọ wúfu wọn dé ipò yìí wọ́n gbà yìí pé àwọn ó de ipò tó yẹ pé àwọn ó de ipò ọlọ́run gan fúnra rẹ̀ àwọn kọjá ipò àwọn ànẹ́bí ọlọ́run òun ló fi jẹ́ sí wípé ẹ máa rí nínú wọn àwọn tí ó sọ fún yín wípé àwọn nǹkan tí ọlọ́run bá lè lọ́ọ̀fà ànẹ́bí ọlọ́run lè fáwọn kò yé báyìí nísìnyí àwọn èèyàn tí wọ́n máa sọ fún yín pé tí ẹ bá ṣe pé à ń tijú ọlọ́run ni sọ̀dájú ìfàtí àmọ́ àṣẹgbẹ́ ọlọ́run ni ẹ gbọ́ rí ẹ à bàbá ń bẹ̀ wọ́n lọ́sọ̀ọ́ bàbá bẹ̀ bàbá ń bẹ̀ yẹn bàbá ibi tí mo náwó sí bàbá mẹ̀rún lọ́sọ bí ẹ bá ṣe pàm bí ẹ bá ṣe àbájọ́sọ àdìjẹ́ náà máa di bí bá ṣe pàm bẹ̀rẹ̀ tí ẹ bá ṣe páǹtì ju ọlọ́run ni sọ̀rọ̀tù fàtí àmọ́ ṣe gbé ọlọ́run. ọlọ́run bó sànú wa kí ẹni sọ̀rọ̀tù fàtí ẹ̀ṣẹ̀ gbé ọlọ́run wàláhì ó sì máa ti ń wí o ọmọ nǹkan ti ń wí o wíwá ní sí ẹ̀rọ àwọn sẹ́yìn ṣé ẹ̀yìn lẹ́ máa sọ̀rọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ní kò máa ti ń wí ṣe rí ní tí bàbá fi sọ pé kò máa ti wí ni pé àgbóyè sẹ̀ríà ni bàbá fi sọ pé gbogbo ẹni tó bá sì gbàgbóyè sẹ̀ríà ń tọ́tọ́ àgbàgbé kò mọ́ntí ń wí àbẹ́ẹ̀kọ́ ni wàláì kò sí mọ́ntí ń wí tòótọ́. ṣùgbọ́n ìmọ̀ tóun fi ń sọ̀rọ̀ kìí ṣe ìmọ̀ sẹ̀ríà ìmọ̀ àkíkọ̀ ni fi ń sọ̀rọ̀ ìmọ̀ báṣù ìní ni fi ń sọ̀rọ̀ àwọn tó bá sì ń gbọ́ àgbọ́yé tó bá sì gbàgbọ́yé tó ní àti ìmọ̀ àkíkọ̀ wọ́n mọ̀ pé n ti ń wíhun <laughs> ọba <laughs> gbogbo bàtìrí pátá ìmọ̀ èṣù níjẹ́ bẹ́ẹ̀ pátápátá ẹ tí ọ̀nà sàn ọlọ́run ọba àlekẹ́ lọ́sàn-án wa so àwùjọ wa yìí ó ti dé ó ti di ojú kejì wàláyé ó ti di ojú kejì abẹ́lẹ́ ọ̀nà ọba àlekẹ́ lákó dáhùn kọ́nà ọba kó bá wa dá padà kọ́nà ọba àlekẹ́ lákó ṣàtúnṣe àwa tá à sọ̀rọ̀ fúnra wa àtàwọn tí à ń sọ ọ̀rọ̀ nípa àwọn yìí náà tó yẹ báyìí ní sìnkọ́ ọlọ́ba àdéga kọ́dà kó ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba lọ́ba tí ó ní ìkápá ẹ̀mí ẹ̀dá ẹ̀mí ẹ̀dá sì ní ọkàn ẹ̀dá ó wà láàrin ìka méjì ọlọ́run ọba ni ọlọ́run ọba àlékẹ́lá máa yí bó ṣe wù ú abẹ́lọ́run ọba àlékẹ́lá kọ́mọ́sára ìfi ẹ̀mí wa rinlẹ̀ sórí tọ́ ìtẹ̀lé tọ́lọ́run ọba àti súnà nàbì sallallahu alaihi wasallam abẹ́lọ́run ọba àwọn táwọn wíì náà ẹ́ kọ́lọ́wọ́ bá àlékẹ́lá kọ́ mọ́sálá ìbá wa yí ẹ̀mí wọn padà lọ síbi ìtẹ̀lé tírà ọlọ́wọ́ bá àti ìlànà nàbì sallallahu alaihi torí pé ibẹ̀ òun ni àṣejèrè wà ni ọlá wà ni àṣeyọrí wà ni ìyọnu ibi tí ó parí sí nìyẹn ọ̀nà kan tá a sì di ti náà nìyẹn àbẹ̀lọ́wọ́ bá bá kí ọba wa ṣe bẹ́ẹ̀ fún wa àbílọ́wọ́n ba àwọn tí àwọn ti lọ bá ọlọ́wọ́n ba nínú àwọn bàbá bàbá tí wọ́n gbìyànjú níwọ̀n bá bí ọlọ́wọ́n ba àlekẹ́lá sí ní oyè wọn mọ́ àbẹ́lọ́wọ́n ba àlekẹ́lá kọ́lọ́wọ́n ba kó gbàbọ̀ wọn kọ́lọ́wọ́n ba àlekẹ́lá kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wọn torí pé àwọn bàbá bàbá tó ti kọjá lọ gbogbo àńjó pàtì kú yìí wàláhì kò sí lọ́dọ̀ wọn gbogbo àwọn àgbàlagbà tó ti kọjá lọ pàtì òkú yìí kò sí lọ́dọ̀ wọn rárá ẹ àwọn ọmọ sìn tí ń dé lẹ́yìn wọn yìí ẹ àwọn náà ni ẹni pa bàbá àjọ nǹkan wàláì gbogbo alọ́tò bẹ̀m̀bẹ̀ à ń kọ́lé ńláńlá yìí ò sí fáwọn àwọn ò wá gbogbo orú nǹkan báwọn bẹ́ẹ̀ táwọn ọmọ sìn mọ́tò ńláńlá àwọn mọ́tò tó ń wọ́n burúkú burúkú àwọn mọ́tò tí àbá <laughs> tí pangolo yọ báyìí tẹ́ káwọ́ lérí irú àwọn mọ́tò báwọn wọn fẹ́ àwọn ilé àwòsífìl àwọn ilé ńláńlá àwọn ilé so àwọn àgbàlagbà jọ̀hún àwọn ò àwọn àwọn gbogbo àwọn nǹkan báyìí àwọn ò ṣe so gbogbo bíi tí ọlọ́run bá ti ní kí wọ́n kọsẹ̀ abẹ́rẹ́ ọba àlejò kọ́lọ́n kó ṣàforíjì fún wọn alala ilẹ̀ ìlọ́lá kọ́lọ́n bá kó gbà wọn lẹ́rú kọ́lọ́n bá àlejò kó gbà wọn lábọ̀ kọ́lọ́n bá kó gbà bọ̀ wọn alala ilẹ̀ ìlọ́lá àwa tí a sẹ́kù náà kọ́lọ́n bá àlejò kíra nǹkan mọ́sálà ìmú wa lórí Islam kọ́lọ́n bá àlejò kọ́mọ́sálà ìfẹsẹ̀ wa rinlẹ̀ lórí sunna nabi sallallahu alayhi wa sallam alala ilaha illallah aqulu ma tas